ẹsẹ̀ ìkíní títí dé ìkẹwàá. ó kà báyìí. ní júdà ni a mọ ọlọ́run orúkọ rẹ̀ sì lágbára ní ísírẹ́lì àgọ́ rẹ̀ wà ní sálẹ́mù ibùgbé rẹ̀ ní síónì níbẹ̀ ni ó ṣe ọfà asà àti àwọn idà ohun ìjà ogun sélà ìwọ ní ògo àti ọlá ju òkè ńlá ìkógun wọ̀nyí lọ A kó àwọn alágídí ọkàn ní ìkógun, wọ́n sun oorun ìgbẹ̀yìn wọn, kò sí ọ̀kan nínú àwọn akọni tó lè gbé ọwọ́ rẹ̀ sókè. Ní ìfibú rẹ̀, Ọlọ́run Jákọ́bù, àwọn ẹṣin àti kẹ̀kẹ́ ogun sì dùbúlẹ̀ síbẹ̀. Ìwọ nìkan ni ó yẹ kí a bẹ̀rù. Ta ló lè dúró níwájú rẹ? Nígbà tí ìwọ bá ń bínú, ìwọ ń ṣe ìdájọ́ láti ọ̀run. Ilẹ̀ ayé bẹ̀rù ó sì dúró jẹ́ nígbà tí ìwọ Ọlọ́run bá dìde láti ṣe ìdájọ́ láti gba àwọn ẹni ìnilára ilẹ̀ náà. Sélah. Lóòótọ́, ìbínú rẹ sí àwọn ènìyàn mú ìyìn wá fún ọ. Ẹni tí ó yọ nínú ìbínú rẹ ni a dá nígbà tí ìwọ bá fi ìbínú ìyókù di ara rẹ ní àmùrè. Jẹ́ ẹ̀jẹ́ sí Olúwa Ọlọ́run rẹ kí o sì mú ṣẹ kí gbogbo àwọn tí ó yí i ká mú ẹ̀bùn wá fún ẹni tí ó tọ́ láti bẹ̀rù. Ó ké ẹ̀mí àwọn aládé kúrò, àwọn ọba ayé sì ń bẹ̀rù rẹ̀. Ta ni yóò dúró níwájú rẹ, Olúwa? Àwọn ẹ̀kọ́ kíkà wa nínú ìwé Jóṣúà ní ọjọ́ mẹ́ta sẹ́yìn fi hàn wá pé kò sí alágbára tí ó lè dúró níwájú ìbínú Ọlọ́run. Bí àwọn ọmọ Ísírẹ́lì ti ṣẹ́gun Jẹ́ríkò, Ai adoniṣédèkì fi ẹsẹ kẹrin múlẹ pé ọlọrun ní ògo àti ọlá ju òkè ńlá ìkógun wọn nì lọ ẹsẹ kẹjọ fi yé wa pé ìdájọ ọlọrun ní ẹrù hébérù orí kẹwàá ẹsẹ kọkànlélọgbọn nítorí náà sá fún ohun gbogbo tó lè mú ìdájọ ọlọrun wá sórí rẹ tún ẹsẹ kẹwàá kà báwo ni èyí ṣe ṣẹlẹ ìkórìíra ọlọrun àti àwọn ènìyàn rẹ máa ń fún ọlọrun ní àǹfààní láti fi agbára ńlá rẹ hàn gẹgẹ bí ó ti ṣe sí fáráò nígbà tí kò jẹ kí àwọn ọmọ ísírẹlì lọ ní ojúbọrọ kúrò ní ilẹ éjíbítì àdúrà ka kẹta kí o sọ di àdúrà olúwa ṣẹ gbogbo ohun ìjà tí ọtá bá gbé dìde sí mi ní orúkọ jésù Àmín. Àṣàyàn ẹsẹ̀ fún ọ̀sẹ̀ yìí. Jóṣúà orí kẹjọ ẹsẹ̀ kẹjọ apá kejì.